الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ń ṣe ní òkèrà Umdatul Ahkam ti àfá Abdulghani al-Maqdisi ọlọ́ọ̀bá tí ó yọ́nú sí dársuwa tá a kàgbẹ̀yìn a bẹ̀rẹ̀ lórí kìtàbù kọ́lá kìtàbù kọ́lá onítìrà tí ó sọ̀rọ̀ nípa ikọ̀ obìnrin sílẹ̀ حديث على قول بابنا ومن حديث عبد الله بن عمر رضي الله عنه أنه طلق امرأته وهي حائضة فذكر ذلك عمر لرسول الله صلى الله عليه وسلم فتغيظ منه رسول الله صلى الله عليه وسلم ثم قال ليراجعها ثم يمسكها حتى تكبر ثم تحيض فتكبر فإذا بدا له أن يطلقها فليطلقها قبل أن يمسحها فتلك العدة كما أمر الله عز وجل وفي لفظ حتى تحيض حيضة مستقبلة سوى حيضتها التي طلقها فيها وفي لفظ فحسبت من طلاقها ورجعها عبد الله كما أمره رسول الله صلى الله عليه وسلم حديثه أبوالة عبد الله أم عمر رضي الله عنه أنه طلق امرأته وهي حائضة wípé abdullahi ibn umar ọkọ ìyàwó ẹ̀ sílẹ̀ lásìkò tí obìnrin náà ń ṣe haida lọ́wọ́ ó kọ ìyàwó rẹ̀ sílẹ̀ lásìkò tí ìyàwó ẹ̀ tó ń ṣe háìdọ̀ lọ́wọ́ فذكر ذلك عمر لرسول الله صلى الله عليه وسلم بعد عمر ابن الخطاب هو صفاء النبي صلى الله عليه وسلم في يوم روسي بلا بجا وقياوه سلني يسكو تيو بلنا وعنين حيضا فتغيظ منه رسول الله صلى الله عليه وسلم àlẹ́sà àfẹ́là ń bínú sí tó ṣe yẹn ó bínú lórí tí Abdullahi ọmọ ọmọ tó ṣe láti kọ ìyàwó ẹ̀ sílẹ̀ lásìkò kí ìyàwó náà ń ṣe háìbà lọ́wọ́ fún mọ̀kànlá lẹ́yìn ìgbà náà lọ́wọ́ sọ fún pé ليراجعها ثم يمسكها حتى تقوم padà lọ sọ fọmọ rẹ wípé kó dáyàwó ẹ padà kó sì mú ìyàwó ẹ̀ dání títí obìnrin náà fi ṣe ìmára kúrò níbi haida tó ṣe. ثم تحيض فتطهر lẹ́yìn náà yóò tó wá ṣe haida míì yóò sì tún mara tó bá wá mara tán فإن بدا له أن يطلقها فليطلقها قبل أن يمسها tó bá wá sì wù pé òun ò fẹ́ jókòó pẹ̀lú ẹ̀ Asi ka o kpọọle o kpọọle si wajọ uko o to sọma na ịbati o tụmara ku ọ na ebe haịba ka o kpọọ si le si wajọ uko ọ to sọma fatin ka ịda supama amala ụwa azawajal ebe i ni ịda dede bi ụlọ ụwa baa bụ fawalasa asiko taa ịda kọ ọ bụrụ si le na ihe na-asi kutu mara. وفي fi lẹ́gbẹ̀ẹ́ nínú lẹ́fẹ̀ẹ́rí àdísì míì ó ní àlẹ́sọ̀ àsálà sọ fún pé hatta tahidọ́ haidọ̀tọ̀ mustaqbila títí ó fi ṣe haidọ̀ míì tó wà níwájú yàtọ̀ sí ètò tó kọ́ọ̀lẹ̀ nínú ẹ̀ síwá haidọ́tàhá allati talaqa fiha yàtọ̀ sí haidọ̀ èyí tó kọ̀ sílẹ̀ nínú rẹ̀ wọ́n fi lẹ́gbẹ̀ẹ́ nínú lẹ́fẹ̀ẹ́rí àdísì míì فحسبت من طلاقها ìkọsílẹ̀ nínú islam wọ́n ní ẹ̀mí ló ní ó ti fún wa ẹ̀mí ìtàfẹ́rí bẹ́ẹ̀ bá ti wá kọ obìnrin ẹ̀ lẹ́lẹ́ẹ̀kẹta kò ní lè fẹ́ obìnrin ìmọ̀ títí obìnrin ní obìnrin yẹn yóò fi fẹ́ lómi sọ èyí ni pé a ń kà ení èjì ẹ̀ka so èyí tó wá sí yẹn tó kọ ìyàwó ẹ̀ sílẹ̀ lásìkò àìbọ̀ yẹn tí a kà ní ìkọsílẹ̀ ní àbá àmẹ́ríkà nígbà tó yẹ pé ó kọsílẹ̀ ní àsìkò tí ò yẹ tí a wà á kà pípé ó ti kọ ìyàwó ẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀kan ló wá ní fàkóṣìbà ní ọ̀la àtẹ̀hà a kà á nínú ìkọsílẹ̀ tó ní ìkọsílẹ̀ mẹ́ta tó ní aka èyí tí ó ṣe nínú haidọ̀ ni aka ورجعها عبد الله كما أمره رسول الله صلى الله عليه وسلم عبد الله دايا هنا قدع gẹ́gẹ́ bí àlẹ́sà sọ́lẹ̀ ti pa ní àṣẹ. so hadith yìí ní àkópọ̀ o ni pé abdullahi ibn umar ìyàwó ẹ̀ ó ń ṣe haida lọ́wọ́ ó wá kọ ìyàwó náà sílẹ̀ lásìkò tó bìrì yẹn ń ṣe haida lọ́wọ́ wọ́n wá sọ fún àlẹ́bí sallallahu alaihi wasallam nípa tí Abdullahi ṣe in tó ṣe yìí ó bí àlẹ́bí sọ́lá nínú torí pé kí ni ìkọ̀sílẹ̀ haram ló ṣe kò ṣe déédéé pẹ̀lú súnà àlẹ́bí sallallahu alaihi wasallam ó wá palẹ̀tẹ̀ pé ó dá ìyàwó náà padà kó tún wá mú ìyàwó yẹn dání tí wọ́n jọ gbé títí ó fi wá ṣe nǹkan oṣù míì tí ó tún sì mara so irú eléyìí ó ní èyí tí ọlọ́run ọba pa wá láṣẹ láti kọ obìnrin nínú rẹ̀ ọlọ́run ò fún wa ní ìyọ̀dá àti kọ obìnrin lásìkò tí obìnrin bá wà ní inú haibọ̀. so tí obìnrin yẹn bá wá mára tán kúrò níbi haibọ̀ tó kọ́ ọ́lẹ̀ sí nínú ẹ̀ yóò tún wá fi haibọ̀ míì tó bá mára tán nínú ibi haibọ̀ yẹn ìgbà tó bá wá wù kó fẹ́ kọ́ ọ́lẹ̀ náà ìgbà yẹn ni ó fẹ̀fẹ̀ wá kọ́ ọ́lẹ̀ eléyìí ò ní kíkọ́ ọ́lẹ̀ tó ti déédé pẹ̀lú sunna anabi sallallahu alayhi wa sallam tó ń ti wá pé ọ̀la tó ṣe yìí tọ́láàbù haram ni kò sí lórí sunna ní sàásánlá bẹ́ńtò ti bẹ́ẹ̀ wọ́n tó kà á lórí kíkọ́ ọlẹ̀ tó ní mẹ́ta wọ́n kà wọ́n kà mọ́ tí ọba ti kọ́ sílẹ̀ tẹ́lẹ̀ eléyìí dé ní tọ́ba ti kọ́ sílẹ̀ lẹ́ẹ̀kan eléyìí dé méjì tọ́ba wa ti kọ́ sílẹ̀ lẹ́ẹ̀mejì eléyìí máa jẹ́ ẹ̀ẹ̀kẹta ni kò sí nǹkan kan tí tó ní náà so àdíṣe yìí síwájú kí a tó ṣe àlàyé àwọn ìdájọ́ tó rọgbà mọ́ o ní pé àpọ̀lá ní èdè lárúbáwá o ní pé èèyàn fi nǹkan sílẹ̀ wọ́n máa ń sọ pé tọ́lákọ́tì náà ó fi ràkúnmí sílẹ̀ nígbà tí ò bá de ràkúnmí náà ṣùgbọ́n ní èdè ṣẹ̀ríà ó ní kí èèyàn ó tú okùn tó so òun àti ìyàwó ẹ̀ papọ̀ tó kó tú apá kan nínú ẹ̀ àbí gbogbo ẹ̀ pátá. so ìkọsílẹ̀ yìí ta ni ó tọ́ fún láti kọ ara wọn sílẹ̀ nínú akọ àbí abo kíkọ obìnrin sílẹ̀ láti ọ̀dọ̀ ọkọ ní òfì wa ọkọ yìí sì ní ó láti jẹ́ èyí tó ti bàlágà ni tó sì ní ọpọlọ tó sì dá ọ̀tún mọ̀ yàtọ̀ sósì létò tó jẹ́ pé fúnra ara rẹ̀ ló tọkàn rẹ̀ wá láti kọ ìyàwó náà sílẹ̀ kí fi pé wọ́n kàn pa lásìkò tó sì kọ sílẹ̀ ń ó wà ní èyí ni pé ó jí kò wà nínú sísùn àbí kọ́ yẹ pé ọpọlọ rẹ̀ pé èyí ti pé bóyá ọkọ rẹ̀ ò pé lásìkò náà so irú yẹn ó ní a ní ó ti sọ̀lá. àbí kò tiẹ̀ jẹ́ pé kíkọ̀ sílẹ̀ yẹn láti ọ̀dọ̀ wàkílì rẹ̀ ni ó láti jẹ́ pé ẹni tí ọkàn obìnrin yẹn sílẹ̀ gbogbo ń tá àkàí sí pàtàkì ó pé lọ́wọ́ ẹ̀ ẹni tí ó tún wá ṣe wàkíìlì rẹ̀ náà láti nírú sífàtà àkàí òun náà gbọ́dọ̀ jẹ́ ọmọdé kò sì tún gbọ́dọ̀ jẹ́ ọ̀dẹ̀ bẹ́ẹ̀ sì ni kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ọmọ ọ̀tún yàtọ̀ sí òsì òun náà sì wà nínú áńkàlì rẹ̀ lásìkò náà so bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ bí wèrè ẹni tó rí rè pé àbíkọ́ ẹgbẹ́ tó wà nínú sukran tó yẹ pé ń ja ọtí lásìkò náà so òun náà sì ní kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí a kàn nípa láti lọ ṣe àbíkọ́ ẹgbẹ́ ẹni tí ń bínú ìbínú tó lé kókó tó yẹ kó máa ń tí ń ṣe náà so irú èèyàn tọ́lá kò ní jẹ́ gbígbà lọ́dọ̀ rẹ̀ àfẹ́ tó bá fírì pẹ̀lú àwọn ohun tí a sọ kọjá yìí. tọ́ kíkọ obìnrin sílẹ̀ lákọ̀ọ́kọ́ náà ìpìlẹ̀ níbi fífẹ́yàwó ó ní kí ká máa kọ̀ǹtínú àti máa jọ gbé títí ayé ohun tí Islam fẹ́ nù afẹ́ obìnrin káṣí tó máa kọ̀ǹtínú láti jọ máa gbé pọ̀ láti jọ máa bí máa rà sí láàrin ọkọ láyà ṣùgbọ́n ọlọ́ọ̀ba ó ṣe kíkọ́lẹ̀ ní ẹ̀tọ́ torí àwọn àdí pàtàkì tó pọ̀. torí pé nígbà míì ọkàn a máa kọ nǹkan ó lè wá látọ̀dọ̀ obìnrin ó sì lè wá láti ọ̀dọ̀ ọkùnrin tí ò bá sí àǹfààní fún wọn láti jọ tú okùn yẹn wọ́n lè ṣe ra wọn láburú bọ́ bá jẹ́ obìnrin ló sú ọ̀rọ̀ bí ó sì jẹ́ lè kọ́kọ́ ẹ̀ tó bá fọkùnrin náà ni tó sì ní ọkùnrin ọ̀gbà fún láti fẹ́ lòmíì wọn ọ̀gbà fún láti fi obìnrin yẹn sílẹ̀ òun náà lè pàyàwó ẹ̀ so àǹfààní pọ̀ fún wa níbi kíkọ obìnrin sílẹ̀ ìdínú tí ọlọ́run fi ṣe ní ẹ̀tọ́ tó ń ti pé kìí ṣe tí ṣèrí àfẹ́lẹ̀ ìgbà míì ìjà máa wáyé lóòótọ́ lóòótọ́ la fẹ́ra ara wa ṣùgbọ́n ìjà máa wáyé sọ pé wọ́n gbìyànjú àti parí ìjà náà tí ò sì ní kò sí parí so wọ́n mọ̀ wá máa gbé pọ̀ wọ́n máa ṣe ọlọ́run ọba torí pé oníkúlùkù òní lè máa pé ìwọ ara wọn lásìkò náà eléyìí ò ní fún ìyàwó ẹ̀ níwọ̀ rẹ̀ ìyàwó náà ò fún ọkọ rẹ̀ níwọ̀ rẹ̀ so wọ́n sì máa ṣe ọlọ́run ọba torí instead tí wọ́n fi á kọ́ntínú àti máa gbé papọ̀ báwọn ìbẹ́sìn náà ní sọ pé wọ́n yà so ìdí nù tí ọlọ́run fi ṣe àpọ̀lá ní mẹ̀ṣúrù pẹ̀lú kíra ọlọ́run àti súnà Ànábì sallallahu alaihi wasallam àti ìjìmá àwọn olùmọ̀ ọlọ́run ní àpọ̀lá kú marratan fa imsakun bi ma'rufin أو تفسيريح بإحسان kíkọ̀ obìnrin sílẹ̀ ẹ̀ẹ̀mejì ní péré tí wọ́n bá ti wá kọ̀ obìnrin sílẹ̀ lẹ́ẹ̀mejì yẹn lálákọ̀ọ́kọ́ ó kọ̀ ọ́lẹ̀ òkú dá padà ẹlẹ́ẹ̀kejì ó kọ̀ ọ́lẹ̀ òkú dá padà tó ìmọ̀ kó báyàwó ẹ̀ mú ṣinṣin ṣe pẹ̀lú dáadáa àbí kó fi ilẹ̀ pátápátá tó bá tuntun wá kọ̀ ọ́lẹ̀ báwọn òtítọ́ nìyẹn kò sí nǹkan sọ kí ó tòun ṣẹlẹ̀ láàrin ara wọn mọ́ àyàfi tí ìyàwó yẹn tó bá lọ fẹ́ lòmíì tó ń tọ̀hún náà kọ́ọ́lẹ̀ ní kí ìṣe pé bọ́yá ó kọ́ọ́lẹ̀ torí kí ọkọ rẹ̀ ó lè fẹ́ ìgbà yẹn ló tún lè fẹ́ ìyàwó ẹ̀ padà. لبوبي ولم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن هو نبي صلى الله عليه وسلم سيبقى بني إن بني الأمة النبي صلى الله عليه وسلم tí ẹ bá kọ obìnrin ẹ kọ́ ọ lẹ̀ ní àsìkò ìdà wọn àsìkò náà lè ṣe ìdà èyí pé àsìkò tó yẹ pé a lè kà á wípé haida báyìí ló ṣe ṣùgbọ́n obìnrin ká kọ́ lẹ̀ lásìkò tó ń ṣe haida lọ ìgbà igbó láti bẹ̀rẹ̀ sí ka ìdà rẹ̀ ó dìgbà tó bá parí háìdọ̀ tó ń ṣe àbí ó ń ṣe háìdọ̀ lọ́sùn tó bá ti parí háìdọ̀ èyí tó ń ṣe lọ́yẹ̀ tí a sàlẹ̀ ọ̀kan ni rárá torí pé tí ò bá sí háìdọ̀ so obìnrin tí sì ń ṣe automatically tá a bá ilé ka háìdọ̀ tí ń ṣe lọ́wọ́ ó lè jẹ́ pé gan oṣù méjì kò ní ṣe ilé ọkọ rẹ̀ ọlọ́run ti bu àsìkò yẹn torí pé bóyá àtúnṣe lè wáyé ẹ̀mí ọkọ ó ti lè sọ̀kalẹ̀ ohun tó ń bi inú tẹ́lẹ̀ ó ti lè rọ̀ tí ó ń pè òun fẹ́ da ìyàwó òun padà bẹ̀tì ní àsìkò kékeré ó lè má jẹ́ pé irú àǹfààní yẹn lè wáyé nínú súnà àdàbísà àṣálà wọn ni àdìsẹ́ yìí Abdullahi ibn Umar èyí tí a kà ní ìsìn yìí òun náà fi hàn pé kíkọ obìnrin sílẹ̀ mọ̀ṣúrù ní nínú ẹ̀sìn Islam bákan náà àwọn olùmọ̀ wọ́n ṣe ìjìmọ̀ wọ́n fẹ́nu kò wípé kò sí aburú kankan níbi kíkọ obìnrin sílẹ̀ pé ó tọ́ ṣẹ̀ríà. náà hikma tí ọlọ́run ti ṣe lẹ́tọ̀ọ́ omi àti sàlàyé rẹ̀ yẹn mọ́tílá mi ò ní pé kí ni ìdájọ́ kíkọ obìnrin lẹ̀ bákan náà ọwọ́ ta ló wà. Àlàáfíà níbi kíkọ obìnrin sílẹ̀ halal ni, mubah ni, èyí pé ó ṣe ẹ̀tọ́ tí ọba tí bùkátà rẹ̀ bá wà ẹni pé tí bùkátà tí káwọn obìnrin ọkọ àtàyà tí wọ́n jọ pínyà kò sí aburú kankan nú ẹ̀ nígbà míì ó lè jẹ́ pé àìníwà obìnrin tó ṣe ìwà aburú ní ń bẹ lọ́wọ́ rẹ̀ àti pé ìwà bíbánigbé tó wà lọ́wọ́ rẹ̀ sọ níbi bùkátà ń bẹ ọkọ òfin ilẹ̀ bẹ̀tún wá ní mọ̀kúrú ní ní àsìkò tí ò bá sí bùkátà kéèyàn ọkọ̀ wò sùsùn lásán kọ́kàn kọ̀yàwó ẹ̀ lẹ̀ láì jẹ́ pé nǹkan kan ní yọ ṣẹlẹ̀ eléyìí mọ̀kúrú bọ́yá yóò wà ní ṣèbọ́ lọ́ọ̀ni wọ̀nyí ní stabdantum zaujan makana zauji ah, báńkọ́ so kíkọ obìnrin sílẹ̀ lásán láì jẹ́ pé nǹkan kan ló ṣẹlẹ̀ tí ò ti ṣe tó ṣe mọ̀kúrú ìlú. bákan náà talaq ó máa ń jẹ́ haram ní àwọn àsìkò kan gẹ́gẹ́ bíi a ti ń bọ̀ wá láti ṣe àlàyé ẹ̀. tọ́ irú alfáàz wo la fi lè kọ obìnrin sílẹ̀ nínú ẹ̀sìn Islam tó di dandan ká kọ̀wé ni torí pé ìwé náà máa ń kọ ní ìsìn tí wọn bá ti kọ̀wé wọn ò tí mọ̀ pé wọ́n kọ̀ ọ́ lẹ̀. àwa sì ní rí èdè Yorùbá a ti lè kọ obìnrin lẹ̀ nígbà ìmọ̀ye yìí táàsì náà bá ti kọ́ lẹ̀ torí pé lọ́bù tá a ṣe lọ́bù kíkọ́ lẹ̀ ni ṣùgbọ́n àmọ́ a ní ìṣòbí ìjà ni ìjà ló dé lórí dòwe orin rẹ tó dòwe ó ti jẹ́ kí obìnrin yẹn kọjá haram fún torí pé àmọ́ gbogbo orú àwọn alifáàzù bẹ́ẹ̀ so nílẹ̀ Yorùbá wọ́n bìlí ìrì pé tẹ́gbà fún obìnrin náà àti tẹ́ bá gbé lọ sí kóòtù náà wọ́n lọ jáwé fún kò pa dandan tọ́ àlùfáà tá a fi lè kọ obìnrin sílẹ̀ oníkọ́ yẹ pé lápùsù yẹn ohun tá a sọ jáde láti fi kọ obìnrin lẹ̀ kó túmọ̀ sí kíkọ́ ọ̀lẹ̀ gangan tó wáyé láti inú Kùránì àbí súnà ànábì sallallahu alaihi wasallam èyí ni pé mo kọ̀ ọ́ sílẹ̀ àbí kọ́ yẹ pé kò sí ìgbéyàwó àgbépọ̀ láàrin èmi rẹ mọ́ látòun irú eléyìí mélòó lẹ́nu ní ló ti sọ síyàwó ẹ̀ tí ó sì kà kún ipò òjùkọ̀yàwó òun so irú àwọn láfàzí báyìí láfàzí kíkọ ni. àbí téèyàn sọ pé fóbìnrin pé kọrin sílẹ̀. kọrin sílẹ̀. wọ́n tó bá wá délé àwọn òbí ni ó ní rárá àwọn èso bá òkú ló fẹ́ èso bá òkú nǹkan ọ̀sán padà sílé ọkọ rẹ yóò sì padà sílé ọkọ rẹ báyìí náà báyìí jẹ́ pé wọ́n ṣe the right thing àbí wọ́n ṣe lọ́sàn-án bí bó ti yẹ kó padà sí ilé náà. lásìkò míì àwọn alfáàzì kan wà tó yẹ pé kìláyà ni hìdáyà òní ọ̀rọ̀ téèyàn sọ jẹ́ pé ó gba ohun tó gbà pẹ̀lú rò pẹ̀lú ọ̀rọ̀ yìí ó yàtọ̀ sí tó sọ jáde. yóò bá ní ìsìn tó bá ní òun lọ ṣe gá kí ni túmọ̀ sí gá náà bẹ́ẹ̀ kìí ṣe kìí ṣe ìtumọ̀ rẹ̀ gangan ní Yorùbá ìgá ṣíṣe àbí mo fẹ́ lọ gbọ̀nsẹ̀ kìláyà ni torí pé wọ́n fẹ́ sọ nǹkan fẹ́ sí yẹn wọ́n wò pé bóyá kálímà yẹn sì sọ nǹkan àtijú ni so irú àwọn bá ní wọ́n pè kìláyà so nígbà míì a sọ fúnbìnrin pé máa lọ lé yín léè tó sì jẹ́ pé ìgbépọ̀ pẹ̀lú ọkọ lá ọkọ láya nínú ilé ọkọ ni wọ́n ti gbé wọ́n á ní ọmọ ọlọ́ọ̀lẹ́ wọn. sọ níbí kí ni ìtumọ̀ máa lọ lé <laughs> a lè mọ àfitá bá bí ọkọ̀ léèrè. sọ irú àwọn àwọn lákàtí tí ó hàn báyìí aláti wá kí ni tó ọgbà lérò pẹ̀lú kọ́ máa lọ lé sọ ọkọ̀ ọ̀lẹ̀ ni àbí kọ́kàn máa sinmi ń kọ́ lọ sinmi ń lé fúngbà díẹ̀ so eléyẹn wọ́n béèrè tọ̀sí lọ́wọ́ ẹni tó sọ so ni wọ́n ń pè ní ìgbáyà so ìyàtọ̀ láàrin lábàbí kíkọ́ ọ̀lẹ̀ gangan àti etí ò túmọ̀ sí kíkọ́ ọ̀lẹ̀ òun ni pé èyí ọ̀la kan ṣe èèyàn sọ pẹ̀lú eré ni àbọ́sọ pẹ̀lú ìbínú ni àbí ó ti ẹ̀fí rẹ̀yẹ̀ ni gbogbo bó ti wùlẹ̀ ọ̀tọ́ ó sọ láti inú rẹ̀ nípa apààyàn àbó ti ẹ̀fí ṣeré èyí ṣàtúnṣe ọ̀la torí pé àyè fi kíkọ́ ọ̀lẹ́ ṣeré so téèyàn bá sọ jáde pé mo kọ́ ọ sílẹ̀ kò ní ìtumọ̀ méjì kíkọ́ ọ̀lẹ́ náà ni gbogbo bó ti wà lórí wà ní àbọ́mọ̀ fi ń ṣeré ní kò ṣeré ní ẹ̀ ṣùgbọ́n kéèyàn sọ fóbìnrin pé for example kó tilẹ̀ pé náà babalágbádá sílẹ̀kùn ààrùn ah, òbẹ́bì iná kí ló túmọ̀ kò gbẹ́bì iná so eléyìí ní ìsìn kọ̀wà kọ̀wà clear ìpè ọkọ̀ ọ̀lẹ̀ ni. àbí kọ̀kọ́ lẹ̀ wọn dáhùn bí ó ṣe ní pé ọ̀dà máa bọ̀ wá lọ́tún títí rẹ̀ fi ọkàn rẹ̀ ó fi rọ̀ tọkàn rẹ̀ bá wá rọ̀ tán láwọn àbí pé bàbá alágbájá ẹ ti rẹ̀ kùmọ́ ìyàwó ẹni ní kí ni gbàlérò pẹ̀lú rẹ̀ tí mo gbàlérò lẹ̀ ìgbà yẹn lọ́sọ̀ọ̀sẹ̀ jẹ́ lẹ̀ torí hope I understand. ورجع النبي صلى الله عليه وسلم صحيح ثلاثا جدهن جد وهزلهن جد النكاح والطلاق والرجع àwọn nǹkan mẹ́ta tí ẹ̀ bá sọ ní ti pàápàá pàápàá náà ni tí ẹ̀ bá fi ṣeré pàápàá náà ni ó ní pé ìgbéyàwó ayé fi ìgbéyàwó ṣeré ọkí bàbá ọmọ wa ní mo gbé ọmọ mi yìí níyàwó fún ọ kóun náà ni mo bà á kó wá dẹ̀yìn ọ̀rẹ́ nítorí ah, rárá eré mò ń ṣe o kò sí ti ń jẹ́ dẹ̀ mi ó ti gbé ìyàwó náà nù kò sì lẹ́tọ̀ọ́ fún ẹni bọ̀dì máa àti tó ń kóra rẹ̀ ló bá kọ̀ ọ́ lẹ̀ tí ọba kọ̀ ọ́ lẹ̀ kò tún gbọdọ̀ fẹ́ torí pé àìfi ṣeré bẹ́ẹ̀ náà ni kọ̀ọ̀lá èèyàn lé lóòkọ obìnrin sílẹ̀ kọ́ wá ní ààrẹ ìmúṣe kò ṣeré nú ẹ̀ bẹ́ẹ̀ náà ni jíjá padà ikọ̀ ọ̀dàgbọ̀ ọkọ̀ obìnrin ọwá wọlé tán kọ́ wá níbo ní lọ sóhun pé mo mọ̀ ń ṣeré nìyí àgbẹ̀fẹ́rẹ́ ńlẹ̀ ó sì ti padà náà nù. sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò ṣeré àmọ́ èyí tá a sọ pẹ̀lú kìnnáyà á wà ìtumọ̀ lọ́dọ̀ ẹ̀ ń tọ́sọ. náà mọ́sálà tó wà wájú ni pé kíkọ obìnrin sílẹ̀ ọ̀la èyí tó tọ́ súnà wà èyí tí ò sì tọ́ súnà wà. èyí tí ọkọ̀ súnà ni kíkọ obìnrin sílẹ̀ pẹ̀lú ìyọ̀dá èyí tí sẹ̀rí ayọ̀dá èyí ni pé èyí tó ṣẹlẹ̀ ní àsìkò tó ṣe déédé pẹ̀lú àsìkò tí sẹ̀rí ayọ̀dá àbí òǹkà rẹ̀ ó ṣe déédé pẹ̀lú èyí tí sẹ̀rí ayọ̀ tó yọ̀ǹda èyí tó jẹ́ bí àsìkò oníkéyàn ọkọ obìnrin sílẹ̀ ní àsìkò tí ń ṣe haibọ̀ lọ. so eléyìí kò tọ́ súnmọ́ èyí tó jẹ́ òǹkà oníkéyàn ní mo kọ́ sílẹ̀ lẹ́ẹ̀dejì òun náà kò tọ́ súnmọ́ bó tilẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí ẹni tó kọ obìnrin sílẹ̀ ní àsìkò haida ká fún un bẹ́ẹ̀ náà lẹ́lẹ́ni tó bá lóun kọ obìnrin sílẹ̀ lẹ́mẹ̀ẹ́lẹ́jì bó tilẹ̀ jẹ́ pé wíwí tó wí kọ̀tọ̀ ṣẹ̀ríà ṣùgbọ́n àkà bẹ́ẹ̀ lẹ́ni tó kọ obìnrin rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó ti dáràn òun náà lóòótọ́ bó ti rí nǹkan tó ṣẹ̀ríà ṣùgbọ́n àkà fún báwọn ìpẹ́ mẹ́ta náà nìyẹn o ò tó gbọdọ̀ súnmọ́ ìyàwó ẹ̀ náà. náà so èyí tó tọ́ súnmọ́ òní èyí tó lọ ní yá ayọ̀ nàbí ìdá tọ́lẹ́tùmù nìfẹ́ fọ́tọ́lẹ́kù húnná lè rí ìtẹ̀síhìn ẹ̀yìn ìjọ ànábì sallallahu àsìkò tí wọ́n lè ṣe ìgbà àbí kó àsìkò tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún yín òun náà ni àsìkò mọ́ra àsìkò tó bá mọ́ra kì í ṣe àsìkò tí wọ́n ń ṣe haibà lọ́wọ́ so ìdájọ́ àtọ̀lá tó tọ̀ súnnà òun náà ni pé ẹni ó ṣe é kò sí aburú kankan lórí ẹ̀ a sì ní bú bẹ́ẹ̀ náà ní dalẹ́bi tẹ́ torí pé ó ṣe déédéé bí ṣeré àti ṣèpàwá láti láti ṣe ìdàkejì ó ní ọ̀la kò gbéra èyí ni pé kíkọ obìnrin sílẹ̀ lọ́nà àdáadáa tí ọ̀tọ̀ ṣẹ̀ríà òun náà èyí tó jọ mọ́ ajaj iye kíkọ ọlẹ̀ ó ń bẹ èyí tọ́jọ́ mọ́ àsìkò tá a kọ́ ọ́lẹ̀ òun náà ń bẹ. tí ó bá kọ sílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú látàbí ẹyọ kan eré ìtọ́lá kò gbé dàrú àbí kó kọ sílẹ̀ ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan níyàtọ̀ ní àsìkò tí ó ń sùn tó wà ní mara ẹyọ kan kó ní mo kọ̀ ọ́ lẹ̀ bóyá lẹ́yìn àsìkò kan kó tún ní mo kọ̀ ọ́ lẹ̀ tó ti jẹ́ pé obìnrin yẹn sì wà nínú ìmara yẹn kó wá sọ lẹ́lẹ́ẹ̀mẹ́ta àárín sọ pé onígbàtọ́ bá ṣe ìdẹ̀ ẹyọ kan tán a sọ pé ó kọ̀ ọ́ lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta náà ni so gbogbo àwọn kíkọ́ lẹ́bà ẹ̀ kíkọ́ lẹ̀ dídà rẹ̀ àbí kó tiẹ̀ wá pé ádà tó ju ádà di tíṣẹ̀rí ayọ̀dà lọ tó wá ní mo kọ́ lẹ̀ lẹ́ẹ̀mẹ̀wàá sẹ́yìn pé ṣẹ̀rí àwọn mú kíkọ́ lẹ̀ lẹ́ẹ̀mẹ̀wàá wá òun lẹ́ẹ̀mẹ̀rin wá bí jẹ́ pé kò sí òmù wá ó kí ni láwàá fi sọ fílé báyìí ṣé ọ̀kan láàkà àbí méjì àbí mẹ́ta. أشهد أن محمدا رسول الله kyautatawa musu ne ashhadu rasulullah hayya ala so gẹ́gẹ́ bí òun náà ṣe ní adex bẹ́ẹ̀ náà ló ní àsìkò tí ò yẹ kéèyàn kọ obìnrin. àpọ̀lọpọ̀ bídà ní ti adex náà. ẹ̀yin náà ẹ̀yọ́ ẹ̀hẹ́n ẹni tó sọ pé mo kọ́ ọ́ dẹ̀ ní kíkọ̀ mẹ́wàá ní ìsìn. kí tí àfẹ́sẹ̀ fún un torí pé kò sí ágàt ní ágàt ìṣẹ̀ríà àwọn afáàní gẹ́gẹ́ bí àwọn míì ti sọ pé tó bá ṣe mẹ́ta ẹ̀yọ̀ kan láàkà òun náà ẹ̀yọ̀ kan náà láàkà a bá fẹ́ fóònù ìdájọ́ Umar ní gbogbo ẹni tó bá tún ti kó tọ̀ papọ̀ mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀kan mẹ́ta náà tí ìdájọ́ yẹn sì ti pèrè lẹ̀ lásìkò lásìkò àwọn sàhábà tó dùn ní mẹ́wàá mẹ́ta náà ni ó dùn tí imam bá tó bá pé imam tó wọ́n lè fi wọ́n lè fi tààrí tó tó ń da lẹ́jọ́ tààrí láti dùnà lẹ́gba torí pé ó fi ṣeré àfẹ́rí wọ́n ní ó ti kọ̀yàwó rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta o ṣùgbọ́n èyí tó lé ẹgbàá tó dèrò torí pé o ti fi ṣèlú àgbèrè so àwọn tó ní mẹ́ta ẹ̀ẹ̀kan náà lọ́ta àwọn ni wọ́n ní ewu náà ẹ̀yọ̀ kan náà ní ààtà àbí kò tiẹ̀ jẹ́ pé àwọn míì tó ní ṣé àábèrè lọ́wọ́ ẹ̀ kò sí mẹ́wàá èyí tí ń bẹ ní tẹ̀lé èké tó wá wù ọ́ sẹ́yìn kan ló ló ló ló ló wù ọ́ ní àbí méjì àbí mẹ́ta torí pé kò sí mẹ́wàá àmì tó ń توزن ولا على كل حال اليوم بي انا راعي توني متنن اكاس هاي صدات ريال توني بي اون في ريال بي نعم بكنا الطلاق العدس tó bá ilé kọ́ ní ẹ̀kíní kejì ẹlẹ́ẹ̀kẹta kò ní lè fẹ́ máa kò ní agbára àti dàpadà mọ́ kò sì tún ní agbára àti tó fẹ́ àyàfi tí obìnrin bá fi lọ́kọ mi ọkọ tí ó sì ní ilé tí wọ́n lọ́kọ ní tó sì ṣe ní ìlànà ṣẹ̀ríà tó sì jẹ́ pé ọlọ́run ló kàn kọ́ wọn ò lọ́kọ torí àti kọra wọn lẹ̀ ọlọ́run ló kàn kọ́ wọn ò ní lè jọ gbé tó bá wá kọ́ọ̀lẹ̀ ní kíkọ́ọ̀lẹ̀ tó ṣẹ̀ríà ìgbà náà ló tó lè fẹ́ padà. so àdìsí àwọn àǹfààní tarí rẹ̀ ni pé haram ni kíkọ obìnrin rẹ̀ nínú haibọ̀ kuma òun náà wà nínú ọ̀nà kùnbídà èyí tí ṣẹ̀ríà kò fún wa ní àti àtiṣe ẹlẹ́ẹ̀kejì pípa Abdullahi ọmọ Umar láṣẹ láti dá obìnrin yẹn padà ẹ̀rí ni pé kíkọ̀ ọ̀nà yẹn ó ṣe ìgbà míì a lè sọ pé nǹkan ò ṣe kéèyàn ó tún ṣe a sì lè sọ pé nǹkan ò ṣe kò sì ní tún ṣe a sì mú pẹ̀lú ilé ìfi rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí nìsín náà ni ti kíkọ́ ọlẹ̀ tó kọ́ ọlẹ̀ apáláṣẹ pé ó láti dá padà ṣùgbọ́n kíkọ́ ọlẹ̀ yẹn ó ṣe torí pé tí ọba ṣe kò ní ìdí dídá padà kí ni ìtumọ̀ ẹ̀dá nígbà tó pé mo ní mo kọ́ ọlẹ̀ náà lẹ́ ọkọ̀ ọlẹ̀ ilé ẹ̀fúùfù lásán ni tó ní ìdí tí ó sọ pé mo dá ọ padà kò ní ìdí máa torí pé obìnrin yẹn tẹ́lẹ̀ dáàmà kò sí lákọ̀ọ́lẹ̀ bẹ́ẹ̀ nípa láṣẹ àti dá padà yẹn òun ló fi hàn pé sọ láti yẹn o correct ṣùgbọ́n kò ṣe lọ́nà tó bàtọ̀ so ìdínú dàbí ká ìpè nínú tọ̀láàtù tó kù fún ìyàwó ìyàwó rẹ o eré ìgbé ní. ẹlẹ́kẹta àṣẹ wípé kó dá padà kó fi parí haibọ̀ rẹ̀ wáyé tó jẹ́ pé nígbà tó parí haibọ̀ yẹn tán kò ní láti àti pọ̀ mọ́ àyàfi tí ó bá tún ṣe haibọ̀ míì tó ṣe mara torí pé èyún ó ti lọ kò ní ìdí àti ṣe ìdà bó tilẹ̀ jẹ́ pé ó kọ́ ọ́lẹ̀ kò ní ìdí àti ṣe ìdà tó láti parí haibọ̀ yẹn tó bá wá parí ẹ̀ tán yóò tó fi ilẹ̀ títí yóò fi ṣe háìbọ̀ mi tí ò ní súnmọ́ tó bá wá gún mára tí ò súnmọ́ ìgbà náà ló tó lè kọ́ torí pé tí obìnrin tó bá kọ́ ọ́lẹ̀ lásìkò tí ó súnmọ́ tó bá ń ṣe háìbọ̀ lọ tó ló bá dé ìjà orí

irú irú ìjà wo ni ó ṣe ṣé taláboyún ni àbẹ́ńtà nǹkan nǹkan oṣù rẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn obìnrin tó bá ti lóyún ni ò ní ṣe nǹkan oṣù rẹ̀. Nàá. No, eyín kọ́ ni ṣẹ̀rí àwò ìpalára tó lè wà fún obìnrin yẹn. Ìpalára tó lè wà fún torí pé lásìkò náà yóò padà sí ìgbà àgbòyún ni so automatically yóò jókòó yóò máa ṣe ìgbà ló ti di oṣù mẹ́sàn-án àbí jù bẹ́ẹ̀ lọ sẹ́ni pé yóò pẹ́ so yóò padà so ìdí nu ta fi kọ̀ fún láti bẹ̀rẹ̀ kó tiẹ̀ mọ́ ṣẹlẹ̀ torí obìnrin tó ti ṣe haidọ̀ tó mara ó ti clear pé kò lóyún so tó bá wá kọ́ lẹ́gbàá yẹn ìgbà mẹ́ta ní oṣù ló sì kò can understand. No. So eléyìí ni àlàyé tí a lè ṣe lórí hadithi. Hadithi ìkejì, àwọn bá ti kó wà. عن فاطمة بنت قيس حديثنا طوالت وضفاتهم وما قيس أن أبا عمرو بن حفص tọ́lákọ̀ha tọ́kọ́ rẹ̀ ṣáǹtẹ́ ní abu amru ọmọ hafs ó kọ́ lẹ̀ albatta ó kọ́ lẹ̀ pátápátá èyí ni pé ó kọ́ lẹ̀ ní kíkọ́ lẹ̀ mẹ́ta omi kíkọ́ lẹ̀ pátápátá wàhúwà báyìí ẹni ọkọ lẹ́yìn sí ilé ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ òun ò sí ilé ó wá ránṣẹ́ pé ìyàwó òun òun ti kọ́ lẹ̀ pátápátá. wọ́n fi rìwáyà sí nínú rìwáyà mi طلقها ثلاثا فأرسل إليها وكيله بشعيرها ó kọ́ ọ́lẹ̀ ní kíkọ́ ọ́lẹ̀ mẹ́ta ó wá rán wàkílì rẹ̀ kó lọ sọ fún pé mo ti kọ́ ọ́lẹ̀ o ní kíkọ́ ọ́lẹ̀ mẹ́ta èyí sì sí pé kò sí nílé ó rẹ̀yìn sí mi ṣé ọ lọ sẹ́ẹ̀. tọ́ fàfàkì tọ́tù èyí wá dé inú obì inú obì. طلقها ثلاثا فأرسل إليها وكيله وكيلة بشعير فسخطته so ìyàwó yẹn ó dáná bí ẹn tí ó rán ẹn tó rán sí ó dáná bí fọkọ́ọ̀là ṣe ọlọ́wọ́ aṣọ fún pé wàláyé máa nà kí àlẹ́ ìnà lè ṣe ìpé ó ní nǹkan kan lórí wa o. lásìkò tó ń ṣe àìdà lọ́wọ́ àníkan jíjẹ àníkan nínú ìlú kò sí pa dandan ká fi ọ́nà ní ilé wa kọ́ ọmọ gbélẹ̀ فجاءت رسول الله صلى الله عليه وسلم فذكرت ذلك له ló wá wá láti fẹjọ́ sun amẹ́ríkà àṣẹlẹ̀ pé ọkọ mi ọkọ mi lẹ̀ pátápátá kò sí fún mi lóúnjẹ torí pé òun lérò pé obìnrin tá a bá kọ̀ọ̀lẹ̀ ìyálà akọ̀ọ̀lẹ̀ ní kíkọ̀ọ̀lẹ̀ tá a lè dá padà ní àbí kíkọ̀ọ̀lẹ̀ pátápátá ni ó di dandan lórí ọkọ ọmọ àfọlóúnjẹ. فقال ليس لك ليس لك عليه نفقة ليس لك عليه نفقة لأن ادفع سنة بصفه في أول نية جدا في من torí pé ó ti kọ́ ọ lẹ̀ pátápátá. wọ́n fi lẹ́gbìn nínú lẹ́fàdé ni wàdà sùkùnà sódà dé pé débi ibùgbé gan kò sí ìwọ̀ kankan lórí ẹ̀mọ́. فأمرها أن تعتد في بيت أم شريك ẹ̀rẹ́sọ̀ àtẹ́lá bá pa láti kó lọ sí ìdá rẹ̀ nílé obìnrin kan tó ń pè ní Umm Sharik. ثم قال تلك المرأة yẹ̀ṣáha àṣàbí lọ́wọ́ tó wá obìnrin tí mo ní ọlọ́sẹ̀ ìgbàdí ilé rẹ̀ ni àwọn sàhábì àwọn sàhábì ni máa ń wọ ummi maktum lọ nílé ummi maktum ìdí ni pé lòun تضعين ثيابك عنده لليره ولباس وليله تسيرك كذلك تقولين فإذا حلفت فأذينيني توبتي وأقبلي عدة صفوني قالت فلما حللت ذكرت له أن معاوية ابن أبي سفيان وأبا جهل ọkọ̀ báyìí ni nígbà tí mo wá parí ẹ̀dà obìnrin yẹn ti ń sọ ni pé ó wá wá bá àlẹ́sọ àsọ́lẹ̀ pé òun ti parí ẹ̀dà rẹ̀ ṣùgbọ́n muawiya ọmọ àbí sufiyan àti abuja wọ́n wá ṣe khutba èyí tí wọ́n wá sọ̀rọ̀ fífẹ́ pẹ̀lú òun. وقال رسول الله صلى الله عليه وسلم لألفع صلى بسطي أما أبو زعم فلا يضع عصاه عن عاتقه ثم أبو زعم تلوى فكره òun kìí fi pọ̀pá rẹ̀ lẹ̀ lórí ìgbìmọ̀ rẹ̀ gbogbo ọgbà ìgbìmọ̀ rẹ̀ ní pọ̀pá ìgbé. ìtumọ̀ àwọn afáàsọ wọn túmọ̀ ju ẹ̀ lóṣìṣẹ́ lóríṣiríṣi. àwọn míì ni a máa lo obìnrin pọ̀ jù èyí pé gbogbo bàbá ìlú èyí ni tọ́jú ní kì í gbé pọ̀ láàrin àwọn míì ni wọ́n mú orin àjò pọ̀ jù torí táwọn tí wọ́n bá rìnrìn àjò pọ̀pọ̀ àwọn náà èjìká ní máa wà pẹ̀lú ẹrù. àmọ́ Muawiya ẹlẹ́ẹ̀kejì tó bọ́ sọ̀rọ̀ fasahluk eléyìí òtẹ́lìkà ni kò ní kò ní nǹkan kan tí ó fún ọ láàmà lẹ́láhù kò ní nǹkan kan tí ó fún ọ àǹkíṣí Usama gbèsè torí di èyí mò ọ ní ìyànjú ìdí tọkàn rẹ̀ fi kọ̀ ni pé Usama ọmọ Zaid ọmọ ẹrú ni Zaid bàbá rẹ̀ ẹrú àlejò ní sallallahu alaihi wasallam tó fi sọ́dọ̀ ọmọ so kò ní àgbéga ní ti ẹbí àbí nǹkan báyìí so nígbà tí alẹ́sọ̀ àṣálà tún rìpíìtì pé fẹ́ fẹ́ lọ́wọ́ àgbà ó fẹ́ Usama ibn Zayd فجعل الله فيه خيرا واغتبطت به àlẹ́sà ọlọ́run á fi oore sí ìgbéyàwó wọn débi pé àwọn èèyàn wọ́n ń ran kàkà sí kí tàwọn náà orí bí títí ẹ̀ torí pé oore tó pọ̀ tó wà ní ìgbéyàwó wọn. so àdìsí náà òun náà rí ni lórí pé ìkíkọ̀sílẹ̀ nu Islam ó tọ́ súnà torí pé arákùnrin ó kọ ìyàwó ẹ̀ sílẹ̀ ní kíkọ̀ mẹ́ta bákan náà ìdájọ́ mi ni pé obìnrin tá a kọ̀ sílẹ̀ ní kíkọ̀ mẹ́ta ó fi hàn pé kò pa dandan lórí ọkọ láti fún ní jíjẹ àti mímu àti ìgbélé ṣùgbọ́n tó bá ṣe é kùsẹ́ jíjẹ tó ṣe ní tọ́ba ẹni ṣe èrè ọ̀kọ́ ṣùgbọ́n kì í ṣe dandan lórí ẹ̀ láti ṣe fún un. Um, a dùn lórí eléyìí báyìí. bákan náà ó tọ́ kéèyàn sọ kéèyàn ṣe fídíbà pẹ̀lú obìnrin immediately tó bá parí ìgbà rẹ̀ tán ṣùgbọ́n kò sọ kí wọ́n ṣe ìgbà fún lásìkò tí máa ń ṣe ìgbà lọ́wọ́ àyàfi ohun tí àwọn haúsá pé amúnkà ní ìsìndá pé wọ́n máa ìrìnrìn pé kó máa tàkù ọ̀sán fún kó fi mọ̀ pé bọ́yà ìkẹ̀kọ́ ọwà lọ́kẹ́yìn sí lẹ́tí pé kéèyàn máa sọ jáde gẹ́gẹ́ bí tó ń tọ́ pé wá parí ibà àwa sì wà ní àdúgbò lè yín o tí o kò sọ kò bá sọ̀rọ̀ tí ní ṣùgbọ́n ó fi yàn pé tọ̀ òun náà ní interest eléyìí ni wọ́n ní kò ṣàbùrú nù ẹ̀ ṣùgbọ́n kó wá jáde láti bá sọ̀rọ̀ tó fẹ́ fẹ́ èmi ò ní kò tọ́ ṣẹ̀ríà wallahu alam èyí tí a ti tọ́ṣe déédéé ọlọ́run fún wa èyí fi yà sí àṣìṣe ọlọ́run kí o ẹ̀jẹ̀ wọn assalamu alaikum warahmatullahi wabarakatuh.

obìnrin tí wọ́n bá lóyún wọ́n máa ń bí obìnrin yẹn ní wọ́n máa ń bí ọmọ yẹn lẹ́yìn oṣù mẹ́sàn-án èyí tí ó bá yára oṣù mẹ́jọ ìgbà ní ìgbà máa ju mẹ́sàn-án lọ èyí tó pọ̀ jù nínú èyí tó wà fásitì ní oṣù méje ọ̀pọ̀ ọ̀gá ọmọ bíi premature ni bẹ́ẹ̀ sẹ́ríà ó yàtọ̀ sí ọgbọ́n orí so níṣe ṣẹ̀ríà islam ni pé tí ọmọ yẹn bá tó oṣù mẹ́sàn-án oṣù mẹ́fà wọ́n ṣe ìdájọ́ pé tọkọ ẹ̀ ni torí pé kí ni kò sí ẹ̀rí pé ó ṣe jìnnà tó bá ní kì sọmọ òun kí ni accusation yẹn ti lọ́jọ́ náà ó ṣe jìnnà so òun ni accuse yẹn kó ṣe jìnnà láì ní ẹ̀rí tó bá pé ọ̀wọ́ ẹ̀rí rẹ̀ ni pé ó bímọ kò pé oṣù tí wọ́n rú ẹ̀sẹ̀kì kí lẹ́yìn òsì lọ́wọ́ rẹ̀ torí pé èyí tó kéde orúkú kàárí tọ́tẹ̀lẹ̀ rí láyé obìnrin ń bímọ lóṣù mẹ́fà. so kí ni tó á ké kí ni ti tiẹ̀ fẹ́ rí yàtọ̀ kò tó bá rí kì í fi ọmọ rẹ kò sì fi kọ́ọ̀fù kọ́ọ̀fù yẹn á wà pé kó mú ẹ̀rí wá tó ọ̀bá wá mẹ́rin wá òun náà á sọ pé tọ̀ ọkọ rẹ ti sọ pé o ṣe jìnnà ni torí pé ọlọ́mọ yìí ti tò bóòlù tí wọn náà búra pé irọ́ ní ń pa so that's the problem ìdí inú tó jẹ́ pé Islam ò gbà láti sọ pé torí pé ọmọ ò tó àsìkò kan tó yẹ kó bí tó bá ti ju oṣù mẹ́fà lọ ọmọ rẹ̀ yẹn torí pé Sayyidina Ali ó ṣe ìdájọ́ ẹnì tó ń jiyàn pé ọmọ tòun kọ́ pé oṣù mélòó ni ó lóṣù mẹ́fà lọ́mọ rẹ̀ yẹn and that is all. Yeah àwọn akọ́nà ní a ní ìdájọ́ láti sọ bẹ́ẹ̀ torí pé ṣèrí àgbà tó kò ní bàbá ṣèrí àgbà pé ó ní bàbá bàbá rẹ̀ ní ọkọ ìyá ọkọ ìyẹ́ so tí ọkọ bá wá kọ̀ tí bóun ẹ̀sìn wà bẹ́ẹ̀ problem ti tiẹ̀ ni ọlọ́run ìtọ́lọ́mọ tí ó lójú ọ̀gbẹ̀lẹ̀ àtẹ̀yà náà so ìyàwó ìyàwó ọ̀gá ní sọmọ rẹ̀ ni ó di dandan kí ó tọ́jú ọmọ ẹ̀ so ọlọ́run kan ló mọ bí èsì ṣe ìdájọ́ ẹ̀. Thank you ọ̀rọ̀ láti ṣe ní láti lọ wò pé bóyá ti bàbá rẹ̀ àtúntò. wọ́n alákùnlé kan àdéyàní ẹ̀ lásìkò àlẹ́sà sálẹ̀ kò sí lásìkò àwọn sàhábà kò sí ṣùgbọ́n Islam kọ ìmọ̀ tí ìmọ̀ kan bá wá tó jẹ́ tuntun tó sì ti di fact tí èsè tíọ́rì there is nothing to so èèyàn lè lò islam ní tí ó àsìkò yẹn gan wáyé torí bí kò sí irú ni tó bá wà báyà ní àwọn ọba rẹ̀ káàkiri bẹ́ẹ̀ ìtọ́pinpin téèyàn ọmọ yóò fi sí ọ̀dọ̀ ọlọ́run nítorí pé ọlọ́run ni so that is why i stop ẹ̀ ń bẹ̀yẹn bẹ́ẹ̀ tí ìrìn yẹn bá torí pé lásìkò àlẹ́sà àkálà àwọn tó ń mọ lineage wọ́n wà àwọn èlò DNA àwọn máa ń wo ọwọ́ àbáṣẹlẹsẹ̀ wọ́n sì mọ̀ pé ọmọ yìí bàbá rẹ̀ ni. wọ́n máa ń dá ọmọ àti bàbá náà láti di àtẹ́lẹsẹ̀ ara wọn. torí pé òṣàwọn ẹgbẹ̀gbẹ̀ ìta ara rí ìsìn. òun àti bàbá ẹ̀ wọ́n sùn nínú mọ́síláṣí lẹ́gbẹ̀ẹ́ ara wọn arákùnrin kan wọnú mọ́síláṣí tó ẹgbẹ́ ara ara òkú ni wípé gbogbo orú àwọn ọ̀nà báyẹn àwọn náà lọ́ mọ̀ jù ló wá wò ó pé àwọn méjèèjì kan kò dé màdínà bí òun kò sì rí wọn rí lọ́wọ́ ni àwọn méjèèjì kan sùn lẹ́yìn rẹ̀ ọ̀kan àwọn méjèèjì bàbá ọ̀kan ni. wọ́n sì lọ sọ fún àdẹ́sà àsálà àdẹ́sà àsálà ò tako ìmọ̀ náà inú rẹ̀ dùn ni inú rẹ̀ dùn pé ó dájú pé bàbá rẹ̀ ni eh, so the same thing ló ṣẹlẹ̀ pẹ̀lú sàájú tó ní bàbá rẹ̀ jùlọ just for fourteen years bàbá rẹ̀ sì jùlọ. àbí òkè tó fọ sí ìwé òkú tí bàbá ẹ̀ sì jù lọ. òun náà àwọn tó ń na lílé wọ́n padà wá rí pé òun gangan ni bàbá ẹ̀ bàbá eléyìí ọmọ eléyìí. so dísì ń pé mímọ àníléjì ẹ àlẹ́sà sálà ò takò tá a bá wọn mọ pẹ̀lú ọ̀nà ní ìyàtọ̀ sọ́wọ́n nìkan ò fi mọ̀ so kò sí tó burú náà ní ìsìlámù tó náà ìyàwó rẹ̀ ìyàwó afárá tẹ̀lé ìyàwó wá ìyàwó eléyìí ohun kò sẹ́ẹ̀lì nù rẹ̀ àkọ́kọ́ ni pé ìyá ẹ̀yìn àti bàbá èèyàn wọ́n lè pààyàn láti ẹ̀kẹ́yìn ọkọ ìyàwó bẹ́ẹ̀ ní àwọn afáàmì sọ pé àyàfi tí wọ́n pé ẹ̀rí tó dájú ti pé obìnrin yẹn o ó lẹ́tọ̀ọ́ sí kíkọ̀ lẹ̀ bóyá torí àwọn ìwà burú kẹsí ń bẹ pẹ̀lú ẹ̀ ọkọ̀ nítorí ìfẹ́ ẹni àbáfẹ́ kì í ní àléébù lára tí wọ́n torí ìfẹ́ ó di ọkọ̀ lójú ìyá sì rí i pé ọjọ́ iwájú ìpalára ní ìjẹ fún ọmọ ẹ̀ so ìyá àti bàbá wọn lè pa ọmọ láti láti ẹbí kọkọ ìyàwó ẹ̀ so tó bá wá tẹ̀lé èyí ò ní ní kì í sòun lọ́kọ ìyàwó òun náà lọ́kọ̀ ìyàwó tó bá kọ́ lẹ́tọ́ ọdún mẹ́ta ni ìdájọ́ mẹ́ta náà ni kò ní fẹ́yàwó ma àti tí ìyàwó ma yọ kọ̀ lọ. ojú ìgbọ̀n ló kú lọ sí náà nítorí pé ojú rẹ̀ kú lọ sí ìjọba ilé mu tí a fún lẹ́gbà àbá àdé lẹ́gbà bí kò àwọn tó bá tẹ̀lé ní pé ó ti wo mo ti wo kọ́lẹ̀ lọ́dà yẹn báyìí ẹ̀rọ fẹ́ràn tí àmà ní ọ̀sẹ̀ ìrántí ìgbà ó ṣe ẹ̀wọ́ ló fẹ́ràn ní ilé ìgbọ́dọ̀ pé ó mú fún wa láyé ẹ̀ kò fi pé àkàlẹ́ àlọ́ ọ̀gbìn tí wọ́n rà bí ìgbésẹ̀ láyé ọlọ́run ló ti pé láti mọ̀ àti ìtọ̀ tó bá sílẹ̀ àkàlẹ́ orí báwọn ìyá àti ìlànà ọ̀tẹ́ẹ̀lì wọn tó àwọn tó wá òkú ìjọba ìṣèlú pé wọ́n tó kó tó lọ pé ẹ̀ka lẹ́ka ìkárà kàkọ́ wọ́n fẹ́sẹ̀ lè fi gbé òṣèré láyé àgbẹ̀ ṣé wọ́n ti kọjú bọ̀ wọ́n. wẹ́n wọn kíkẹ́ pé wọ́n ti nǹkan sí òótọ́ ìdí ni tí wọ́n fi ṣe nǹkan sí abúlé wọn ṣe kọjú jẹ pé àwọn àṣà tí wọ́n ọmọ olùmọ̀ àwọn náà ni wọ́n ti ìyapa ẹnu lórí ẹ̀rọ ìṣòwò wípé eléyìí ló tọ́ eléyìí ló tọ́ àwọn eléyìí ló tọ́ eléyìí ló tọ́ sọ àwọn tó bá ní ti àsìkò àdẹ́sà àgbàlẹ̀ yẹn ló tọ́ wọ́n sì ń lò ó lọ sí ìdọ̀la sọ̀rọ̀ séyàn sọ pé gbogbo ìtọ́ ti ṣe ìdọ̀la bẹ́ẹ̀ ẹ̀rí tó fi hàn pé ti kẹ́sẹ̀ sí àwọn ọmọ yẹn òun náà ìdájọ́ àlẹ́ sọ̀rọ̀ bá wà ní ọ̀sán náà torí ohun tí ẹ̀mẹ́fà sọ́nà ti àtúntẹ́lẹ̀ ni wípé ẹtẹ̀lé súnmọ̀ ni ẹtẹ̀lé súnmọ̀ àwọn kùnàfà òun. bákan náà o ní pé lásìkò yẹn kì í ṣe pé bóyá ẹ̀mẹ́fà sọ́nà ni ó fi ilẹ̀ báyìí wọ́n ti la torí pé sábà kù rẹ̀ ni ò sí wà tí ọ̀gá tí sábà kò ní sí ìdájọ́ tí sábà ìdájọ́ bá ti wà ìdájọ́ sì wà tí a bá wá ń sọ pé fífi wọ́ọ̀dù wọlé rẹ̀ náà wọ́n àti ìjẹ́ ẹ̀dá ní ẹgbẹ́ wà ìjẹ́ lásìkò ní tí wọ́n mọ iṣẹ́ ní ìjẹ́ náà ṣé ẹ̀ẹ́fẹ́ ẹ̀ wò pé ìfún ló ga jù sí àsìkò náà yìí so wájú òbí méjì gbàgbọ́ náà so tí sábà bá ti wà ìdájọ́ ń wà ìdájọ́ yẹn ìdájọ́ mùsùlùmí ni ìdájọ́ alẹ́ ní sọ́nà wà ní ọ̀sán torí pé òun lórí ká tẹ̀lé súnà àwọn kùnàfà òwúrọ̀ àǹdán kúmọ̀ nìkan kọ́ ni lásìkò náà ìjìmọ́ àwọn mùsùlùmí ni àsìkò náà bẹ́ẹ̀ sì ni àlẹ́ sàgbọ́nà ni àwọn àlùmọ̀ ni ò ní orí kò lórí ìfẹ̀tẹ̀ wọ́n sì ṣe àṣìṣe. torí pé lẹ́yìn Umar Usman máa wá tẹ́ ẹ lọ yẹ sàhábà tí wọ́n bá Umar lòpọ̀ lásìkò gbogbo wọn ni wọ́n máa ń pa àdájọ́ wọn kò sẹ́ni tó pàdé. àìníkàkò ó ti lọ bá àwọn náà àwọn náà gbàgbé. so ìjùmọ̀ àṣàhábà rẹ̀ so bákan náà ẹgbẹ́ bí mo sọ pé kí ìdí bá wà ìdájọ́ wà tí ò bá sì fi kòní sí péńdì ìdájọ́ so ìdí tó tí wọ́n fi ṣe lásìkò yẹn sì wà dé ní kò sí kúrò àwọn èèyàn abuse ẹ̀ rapidly lẹ́nu abuse ẹ̀ ní àṣìṣe ètò ìlú ti fún jù bẹ́ẹ̀ so ìdájọ́ yẹn náà ṣètò ó máa tó máa kàn sí nìyẹn ó ti nígbàjọ Islam òwá àti ìjẹ òwá ní àmọ́ mímì rẹ̀ láti sọ yìí nígbà téèyàn fi ẹ̀sìn ṣe ìyẹn rẹ̀ ìdájọ́ yẹn sì wà pàtó Thank you. káwọn ṣe àdáyẹrí irú ìbínú wo ni tá à ń sọ kò sí ẹni tí ó kọ ìyàwó ẹ̀ sílẹ̀ àkọlẹ́ pé orí ìbínú náà ṣùgbọ́n ìbínú ni ń sọ ìbínú kan wà tó yẹ pé ẹni tí tó wà níbi níbi owó àtẹ́ntì òun ọpọlọ nǹkan náà ni wọn àti nǹkan kan ni wọn wò torí pé ọkọ rẹ ti lára ọpọlọ rẹ̀ tó ti kú lára ẹ̀ tó bá rí ìpàdé ó lè ó lè padà so irú ìbínú ni wọ́n ń sọ irú ìbínú ni wọ́n ń sọ náà. ẹ̀yìn kò kò kìí sojú kọ́ lẹ́lẹ́lẹ́ta so àlàyé jáde sí pé eléyìí ò lè jẹ́ bí lẹ́yìn àsìkò tó pẹ́ torí pé tá a bá ní àtẹnu mọ́ nǹkan mú mọ́yà kò lè dé kò lè dàbí àsìkò tó pẹ́ yóò jẹ́ pé lásìkò kan náà ni kìí ṣe pé àsìkò tó pẹ́ láàrin ara wọn ara wọn àsìkò kan náà ló máa jẹ́ ẹ̀yìn òkùnkùn fúlẹ̀ mi sí problem lónìí lópin ìgbà tá a bá ti mọ̀ pé sísọ tí ń sọnù òun fi ń ṣe àsọrin lẹ́yìn sí problem lónìí. الله أعلم. البتة إيه. Ṣíṣó yẹ kó fi àtúntò ní wọn bá ní àbí tí ó ń kó ní láti pọ̀ síta káàdì tíjà rẹ̀ wà tí ó wà nù mọ́ra àbí kò sí nù mọ́ra káàdì pé ó wà nù káàdì pé ó yẹ kó ṣe ìmọ̀ra ẹ̀kọ́ ẹlẹ́sìn ní ìmọ̀ra púpọ̀. gbogbo kíkọ gbogbo kíkọ lẹ ó dáa pé ó lórí súnlẹ̀ ẹni pé lásìkò tí obìnrin bá wà ní mọ́ra so bó bá tiẹ̀ máa kọ́ ọ́ lẹ̀ bákan náà kó jẹ́ pé lásìkò tí ó wà ní ìmọ̀ràn so náà ìbéèrè tá a béèrè ni pé ẹni tí ó kọ ìyàwó rẹ̀ sílẹ̀ lásìkò haida tó sì jẹ́ pé ìkọ̀sílẹ̀ tó kọ sílẹ̀ albata ni. ṣe á náà kọ́ da padà lẹ́yìn ìgbà tí ó bá tó bá ṣe ìmára tó tó wá ṣe ìmára mi náà ìgbà náà ni wọ́n tẹ̀sẹ̀ wá kọ́ eléyìí ti kọ́ lẹ̀ pátápátá náà nìyẹn torí pé bó ṣe ẹyọ kan náà lọ kọ́ dídá padà yóò mí ní ẹni tì torí àtúnṣe èyí tó ṣe ní àṣìṣe ni so eléyìí ni tó ti kọ́ lẹ̀ pátápátá kò látúnṣe náà so bá ti kà náà nìyẹn ó kọ́ lẹ̀ ní kọ́ lẹ̀ dídá ṣùgbọ́n kíkọ́lẹ̀ náà ó sì wà lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó kọ́lẹ̀ ní kíkọ́lẹ̀ súnnà tó yẹ pé bákà ìlú náà ṣe ń dá padà ìjọba ìṣẹ́jú. sọ ẹ lórí súnnà ni kò sí bó ní ó ṣe lè rìn wà torí pé lẹ́yìn ìgbà tó ti ṣe háìbà kan tó mára àsìkò náà lọ́kọ̀ọ́lẹ̀. irú ẹni tó ṣe é ṣe é ṣe ó súnnà ni báwo ni ṣe máa ń fẹ́ sẹ́tímẹ̀ntì ẹ̀ lẹ́yìn fún olólọ́mọ olólọ́mọ bẹ̀sùkù yìí ò ní pé yóò ṣe ìdà hamlin sórí pé ó ti kọ́lẹ̀ pátápátá. الله أعلم. بسم الله